eso, eso category ما فيس وان pano بسم الله شيخ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله آله وصحابه وجميع wa والاه أرجو wala adúgbò atọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a tọrọ fún ànábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jẹ́ ọkàn àwa i pé mo tètè dá tẹ̀fsírì ó sì tún wá domi díẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ pẹ́ lẹ́yìn bóyá torí òjò bóyá torí òjò Sheikh Suleiman náà àtètè rí wọn bóyá torí òjò òní la sì wá gbàlejò ńlá ńlá báyìí ńlá ni a gbà lénìí àwọn tó pẹ́ lẹ́yìn yẹn wọ́n yí ojú òwá lórí kínní wọ́n mí ìsìn e púpọ̀ tọrọ yẹ kí wọ́n tètè dé lénìí tọ́ ọlọ́wọ́n san wọ́n lẹ́sàn kí ni wọ́n fi jẹ́ àlejò ńláńlá bàbá wa oníwò ọ̀fù ìwò ọba abdulrasheed àkànní tí mo gbà àkànbí ní ọba ilẹ̀ yorùbá tí a rí tó jẹ́ mùsùlùmí tó yẹjú ní islam tó gbógun ti ẹbọ àti òòṣà tí ń sọ lẹ́nu tó sì ṣiṣẹ́ tọ̀ ọkọjá pé ọba yẹn sọ lẹ́nu lásán ó tún ṣe iṣẹ́ tọ̀ torí mo gbọ́ ó sàkántí ń bẹ níbì kan ọba yẹn fún rẹ̀ ló wú tọ́lọ lè sọ sínú gbó fún rẹ̀ bí ọba sì sọ̀rọ̀ tẹ́ bá máa gbọ́rọ̀ tí ọba Abdulrasheed oníwọ̀ fìwó tí ń sọ lẹ́nu yóò máa sọ fún yín pé ọ̀rọ̀ ọ̀sà ọ̀kan òun òun èyí ṣe bí òsà ọba tó ń jẹ òun jẹ lérí òsà ni òun ò sí lébọ ọsà ọlọ́run wọ́n máa sìn ọlọ́run wọ́n máa sìn bí tí wọ́n ń sọ́run náà ní tó ń pe àwọn ọba yòókù náà síbi pé ẹ má sìn dámá ọlọ́run ní kẹ́ máa ọba yẹn ọlọ́run jẹ́ mi rẹ̀ ogun ọlọ́run bá ṣàlékún dáadáa wọn ọlọ́run bá ṣàlékún dáadáa wọn ọlọ́run bá ṣàlékún ọlọ́ba sàlékún dáadáa wọn ìtí mo wá nífẹ̀ẹ́ lára wọn ní ìsìláàmù tó wà lára wọn ọlọ́run níjẹ wọn lápadà síbú ọba mi ò níjẹ wọn lápadà síbú àwọn ni wọ́n wá yan ṣéèkì wa tí a gbà lálejò lénìí ní Daaru Naim tínú wá sì dùn pa àgbà wọn lálejò ọba abdulrasheed ń lọ wá fi wọn jẹ mufti ilẹ̀ Yorùbá ẹgbọ́n ló tóbi jẹ mọ́ ọba tó fi wọn jẹ ọba mùsùlùmí ni ọwọ́ fi wọ́n jẹ mufti ilẹ̀ Yorùbá láti láéláé ọlọ́run ní kí sheikh kí wọ́n nífẹ̀ẹ́ mi púpọ̀ jù nífẹ̀ẹ́ tó pọ̀ láti láéláé mo ti lọ sọ́dọ̀ wọn lọ sí wáàsí dáadáa gbòòyàn bá sì ti rí mi àpọ́nlé tó pọ̀ ni wọ́n máa ń ṣe fún mi ní ti ẹ̀hún mi jọ̀kan kémi náà tún dìde lọ kí wọn kọ́lọ́wọ́n ní kí tòní ó tó ó tó ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kárí wọn pé ọlọ́run mi wọ́n kò fún wa ẹ máa gbọ́ ẹgbẹ́ kan tí a ń pè ní ta'awunul muslimin èyí tí orísun wọn ṣẹlẹ̀ ní Ìwó tí ìbá ṣe mistake àwọn ni wọ́n jẹ́ al-amirul am aláṣẹ àgbà gbogbo tí ń jẹ́ ta'awunu al-muslimin tí wọ́n sì gbé iṣẹ́ ẹ̀sìn tó dáa tó sì yanjú tí wọ́n gbé dání tí wọ́n sì gbé dání aládó ilkitabi wa ni wọ́n fi gbé dání tí wọ́n sì ń hárábà gbogbo tí ń jẹ́ ṣíríkì gẹ́gẹ́ bí wọ́n ti ń hárábà àṣejùnú ẹ̀sìn tí wọ́n sì ń hárábà àwọn ẹlẹ́bọ tí wọ́n sì ń hárábà gbogbo ẹni tí ń tako Islam ẹ bá wọn ní social media gbogbo àwọn tí wọ́n máa bú mùsùlùmí ṣépèlé mùsùlùmí fàlùkùrá nìyà wọ́n máa dá wọn lóhùn láì ní ojú ẹ̀yìn kọ́lọ̀ bá wa san wọ́n lẹ́san rí kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa ó yẹ kí n wà lọ́dọ̀ wọn nínú Ramadan àbí Ramadan nínú Ramadan a nínú tó ọlọ́run tí ní mọ̀ ń bọ̀ ọlọ́run kí n lè lọ́mọ́ kọ́dà mo gbé púpọ̀ ọlọ́run kí n lè lọ èyí tó súnmọ́ jù ní mi ò sí nílé ọ̀nà méjì wọ́n fẹ́ fún mi ní àwọ́dù níjọ́ náà bí kí n wá gbà ọlọ́run ọ̀kádàra àwọn náà tún wá ah, àwọ́dù yìí pẹ̀lú ògbó ọlọ́run àwọn òsè sí yára dárù Naim mọ́ wá nítọ̀ ẹkùkù bá ń gbá wọ́dù mi lọ kí n kú gbà nǹkan mi nínú ọgbà mi ẹ dákun inú wádùn àbínú odùn ẹ sọ pé Allahu Akbar ẹ bá gbọ́lọ̀ tó mi lẹ́ẹ̀kan sí bí mẹ́ni híwà káràmì ọlọ́run jẹ́ sheikh wa imran malasan ọlọ́njẹ́mi ogun lórí dáadáa ọlọ́njẹ́mi ogun lórí sunna nabi ọlọ́njẹ́mi ogun lórí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́njẹ́mi ogun lórí gbogbo dáadáa tí wọ́n gbé dání ọlọ́njẹ́mi ogun ẹgbẹ́ tààwùnù lè mùsùlùmí tó ti jẹ́gbẹ́ tó ti rẹ́sẹ̀ wálẹ̀ ọlọ́run ò ní jábọ́ ọba mi ò ní jábọ́ ọba mi ò ní jábọ́ ọba mi ò fún sheikh láyè kí wọ́n bá wa sọ̀rọ̀ gbogbo àwọn púrógámù tí wọ́n sì bá wá kí wọ́n ṣe bísmìlá ṣe أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل ala محمد وعلى آل محمد والصحب وسلم ọpẹ́ ni fún Ọlọ́run ìkẹrẹ àtọ́lá rẹ̀ kọ́mọ bá ànábì Muhammad kọ́mọ bá wọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ kọ́mọ bá gbogbo àwọn tó bá gbàgbọ́ títí dọjọ́ àlùkìyàmọ̀ now mo kọ́kọ́ dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé mo wà ń bí lónìí mo sì wá bá ẹ̀yin tẹ́ ń bẹ pẹ̀lú àwọn àfáà wa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí nílẹ̀ káàrọ̀ òjíire àwọn nǹkan wọnú ara wọn tó pọ̀ àti sọ pé ojúlówó ẹ̀sìn rèé fún nǹkan tó lé ní sẹ́ńtúrì mẹ́rin àwọn èèyàn kan ń bó ṣe bọ́n ṣe rí ni àwọn èsì kọ́ndẹ̀mù ẹnìkan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn afá kọ́ wa ṣùgbọ́n láti gbà táwọn èèyàn ti lọ kẹ́kọ̀ọ́ wa láti ta àtúnṣe ti bá ẹ̀kọ́ àmọ́ ó kálukú wa níbí báyìí ẹ rí i pé a ní institution kan tọ́pẹ́ tọ́gbà wa papọ̀ bí haúsá ṣe ní sultan tí ó gba àwọn àfáà ń bẹ lọ́dọ̀ sultan gbogbo ilẹ̀ lárúbáwá àwọn ìjọba kó àwọn àfáà sẹ́gbẹ̀ẹ́ wọ́n jọ máa bá ètò ìlú àti ètò ẹ̀sìn wọ́n jọ máa bá lọ bẹ̀tílẹ̀ Yorùbá ò ní institution bẹ́ẹ̀ ó wá jẹ́ rọrùn kó kálukú máa wá ta ní ọjà fáwọn káàkiri so gbogbo àwọn ọ̀dọ́ tá a fẹ́ ṣẹ̀sìn láti bí 1970s téèwọ 90s téèdì ìgbà tí mò ń sọ̀rọ̀ yìí ó ń kálukú kàn bọ́ sọ́wọ́ àwọn àfá oríṣiríṣi ni àwọn bí bẹ́ẹ̀ náà àfá àtọ́ pé revolution 1970s níra ọ̀sán wọn di sí àgbẹ̀ ilẹ̀ káàrọ̀ òjìire Áfíríkà kọ̀mọ́ tí ń jẹ́ sí à ṣùgbọ́n revolution 1970s táwọn ìwá ń wá àfáà wọn lọ kájú ẹ̀ àti ẹ̀rá àfáàrà àfáà wọn ta ní ń pariwo ohun mẹ́rin ní ó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kan lọ tí wọn mọ̀gbà tí wọ́n já sí inú àkídà ṣíyà àwọn kan náà àwọn ọ̀dọ́ àwọn bá sún fi aláṣẹ jùlọ ìgbà táwọn wá ń jí bọ̀ ọwọ́ àwọn àfáà tí wọ́n tún jọ̀rẹ̀ fún àwọn àfáà ọ̀hún làwọn àbọ̀ ṣe tọ́lá àwọn náà láì kẹrẹ burúkú sàrà hàn àwọn tó wá sà àyọjú náà kò sí haraka islamiyya ní alam tá a fẹ́ ẹ̀ jókòó tì àbí ká wà lọ́gán àbí ká pè wá ṣùgbọ́n tí mò ń sọ yìí tí mò ń sọ fún àyè ẹ ẹ lè lọ́n gbogbo àwọn ibi táwọn àti lọ́n kẹ́ ẹ má bọ̀ síbi kan bẹ̀ ibi tọ́lọ́run ní ká há sí. Si kí ó fi gbà wá mú ká tó lọ jìnà ká tó fi àkídà sí pé léṣe dandan làkídà tọ́lára náà bá sọ pé ẹfún àwọn àkídà lẹ̀ ní tí ń bẹ́ ńlẹ̀ ọkọ̀ ọjà àgbẹ̀ aṣọ fáwọn afá sáúdí yẹn dákà máa sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tá ti kọ́kọ́ bó owó wọn tẹ́lẹ̀ tí wọ́n ti rì wá wọ́n ti kọ́ wa ní nǹkan tí ń pè lákìdá ó ti wá yé wa yí pé kò sí nǹkan táwọn afá ìwú ju pé ẹ padà sí ọlọ́run wí ànábì wí lọ ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin ṣàbáàbù wọ́n máa tó wá fẹ́ bọ́ sínú àkídà wọ́n tó wá bọ́ sínú àwọn alákìídà ìpìtìgá àlìfitìnà àbí ìpìtìgá olùfitìnà ni ẹ̀rọ onípòrà ní àwọn alákìídà náà ṣe ọ̀pẹ́ àníbìrà máa sọ́lá wọ́n sọ akó tó bá dùpin ayé wọ́n láwọn àfa kan bẹ̀tẹ̀ pé ahọ́n àwọn mú ìmọ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa sọ̀rọ̀ àmọ́ lábẹ́ ìmọ̀ yẹn ìfẹ́ inú wọn sí kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn alàlùkùránù sọ pé gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ wọ́n fẹ́ kọ́ọ̀sì fìtínátì ni wọ́n a máa fi nǹkan jọra wọn àmọ́ orí ọ̀fẹ́ tọ́lọ́ sí fún wa ni pé níwò àbá máa ja irú ìjà tí wọ́n ń jà káàkiri nílọrin lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín bè nìbàdàn ṣùgbọ́n irú àwọn àfáà wọ́n ní pé kíbò mo ṣe láìkí wọn mi ò tí ì mìtì wọn tí mo ti láìkí wọn torí mo ti ń gbọ́rọ̀ wọn kí n tó mìtì wọn ibẹ̀ mo ti rí pé gbogbo wọn àti àwọn bíi Dr. Asrawo dr abdulhasi dr dawud orúkọ náà làwọn èyí àwọn táwà bọ́ sí lọ́wọ́ tá a fi mọ̀ tẹ́ ń pè tá a bá bọ́ sówọ́ ọjà àníwábí yìí o tá a bá bọ́ sówọ́ mẹ́tì sàlàfíà mẹ́tì àbí serious serious sàlàfì wà láàánú wábí bẹ̀tà wọn àwọn tó yẹ wípé wọ́n kọ àrọ́sì hónà fil ilmi nǹkan mẹ́ta

àmọ̀ míì kí ló dé mo kíyèsí ẹ máa gbọ́ nàbà wán àrọ́ọ̀sì kúrúnà fìlẹ̀ yé límì bọ́ ọba tí ẹ̀ lọ fẹ́ ṣe sàlàfíà wọn mọ́ lọ lójú kan wọlé dáadáa gbogbo àwọn níbi báyìí sẹ́yìn gbogbo àwọn gbọ́ lẹ́tọ̀ wọn wọ́n bá sọ fún pé àwọn afárá sọ̀rọ̀ tó pọ̀ mọ́ mú kan gbogbo yìí náà ṣe máa sọ abẹ́ẹ̀kọ́ ni mọ́ mú kan ọ̀rọ̀ wọn pọ̀ àrọ́ọ̀sì kúrúnà fìlẹ̀ yé límì àwọn ni wọ́n ń jẹ́ pé wọ́n kà yìí wọ́n kà yìí wọ́n kà yìí wọ́n ti wá mọ bí nature fatuwa táwọn fẹ́ ṣe topic táwọn fẹ́ sọ̀rọ̀ ní lórí bó ló ṣe rí lọ́dọ̀ oríṣiríṣi àwọn àfà ṣùgbọ́n àwọn ará bí tí wọ́n máa ń lẹ̀ wá wọ́n èsè rọ́ọ̀ṣì hù náà wọ́n kò ní bọ́rọ̀ àfà mi nì ẹ̀yọ kan tí wọ́n bá mú báyìí ilé ọ̀bá àwọn ogbó lọ wọ́n ò ní owó tàwọn míì sometimes wọ́n lè rí tàwọn míì ṣùgbọ́n wọ́n ti sọ àwọn míì di aláṣejù wọ́n àsopọ̀ àfá kan àrùsùkù fìlẹ̀ ilmẹ̀ ọlọ́run ọba ṣe fún àwọn àfá àtàwé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fún àwọn àfá wa gbogbo tí wọ́n bá sọ lórí ọ̀rọ̀ ibi tí mo ti jókòó tí mo ti bá wọn lórí ọ̀rọ̀ arahman alalarsi stawa subhanallah bẹ́ẹ̀ bá rí gbogbo wọn mú sì sọ náà ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ bá wọ ibi tí a bóyá tí a náà lẹ lórí ká àti àti ọwọ́ wa ogbó wà àbẹ́lẹ̀ ojókòó lọ́dọ̀ àwọn àfáà àti ọ̀yẹ jókòó lọ́dọ̀ wọn and ní ìsìntán sọ fún àwọn oríṣiríṣi ọ̀rọ̀ àwọn àfáà sọ ń bẹ̀ àwọn kan ọ̀rọ̀ kan náà wọ́n sọ fún yín torí wọn láìkí kí wọ́n jìdò níbi kí ni gbogbo àwọn àfáà sọ n tó jẹ́ kí wọ́n rí báyìí kí ọkàn wa balẹ̀ sí wọn ò ní pé ìyẹn pé wọ́n wà nú àwọn àrọ́ọ̀ṣì fún ọ̀nà pẹ̀lú yẹn torí tó bá fi lè mú èèyàn tọ́mọ tó ń kálukú àwọn àfá ògbé tí ó ṣe tàá ṣubù sí ráàyù kan tó dẹ̀ jẹ́ káwọn èèyàn máa wípé à kìí ọ̀rọ̀ kan kọ́ lọ́wà mẹ́ o ọ̀rọ̀ mìíràn tún wá o tí a máa tún kọ́ wa o tún kọ́ wa ní wípé ẹ má jà fi ráàyù kan pé ara wa kò yẹ kí lè ráàyù súnà àbí lè àwọn ṣàlàfíyùn kó tó pín ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti wẹ́kọ̀ mu irú táwọn yìí pín

àwọn kan ní àrẹ́bìnrin àgbọ̀dọ̀ kírun làásàrì àti lọ́dọ̀ àwọn bàánúkọ̀rọ̀ irọ́ wọ́n dúró wọ́n láwọn ó kírun pín tààrà bí ìwé àwọn kan láwọn ó kírun àwọn kan ní ibẹ̀ láti kírun ṣe ẹ̀kọ́ ti pé méjì bá àgbọ̀yé wọn ti pín sí méjì nígbà wọn dọ́dọ̀ ní àṣẹ lẹ́bẹ̀ẹ́ ṣe ọ̀rọ̀ táwọn àfáà bá sọ àǹfààní ló gbé fún wa láti mọ̀ sí gbogbo ọ̀rọ̀ táwọn àfáà wa sọ tá a bá ń bá lọ́dọ̀ àwọn àfáà kan àwa máa fi ròyìn wọn pé àrùn sì kó ná fèlè ẹni torí wọn jẹ́ amójú kan wọ́n jẹ́ àmọ́ àwọn ojú yòókù ó dẹ̀ ni sẹ́rẹ́lẹ̀ kejì tẹ̀ pé ọlọ́run ọkọ̀ sọ̀rọ̀ kan ó ní ọlọ́run pa láṣẹ nínú àṣẹ ọlọ́run muhammadu wa àwọn akábẹ́tọ́ bá ti sọ báyìí ẹ má pààyàn kọ̀lọ́rọ̀ nú àbí ẹ má jalè kọ̀lọ́rọ̀ nú ṣùgbọ́n bẹ́ẹ̀ mutashabihat àwọn tí wọ́n wọnú ara wọn àwọn tó wọnú ara wọn ẹ bá gbé kalẹ̀ bá bá ṣe bá bá ṣe bá ni ṣùgbọ́n àtọ́ bẹ́ẹ̀ tó yẹ pọ̀ sí fìtínátì wọ́n ò fi sẹ̀rí ibi tí wọ́n bá fẹ́ lọ tàásùkù wọn stáàdì tí wọ́n fẹ́ ní yẹn wọ́n wà mú àwọn tó jẹ pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tá a bá bọ́ sábò bẹ̀ táwọn àtàwọn bá yẹn sọ̀rọ̀ ọmọ òkú èwo ni kí n múnú ọ̀rọ̀ àwọn àfáà ni dàbí pé bó ṣe rí lọ́dọ̀ àwọn àfa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó rújú lọ́dọ̀ ìtìyà náà ètò kílẹ̀ tó kálukú ló ṣe kíni lọ́sọ ṣùgbọ́n àwọn àfa kan bẹ̀bẹ̀ pé wọ́n fẹ́ dá wà láàlẹ́ wọ́n fẹ́ dá àyàn jà sẹ́gbọ́n mi mú rìn láàrin àwọn ọmọ kí wọn tó pọ̀ mo sì rìn lọ́dọ̀ ẹ̀gbẹ́ẹ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà tó pọ̀ mọ́sílà tí a máa nínú yí pé àmì jẹ́ káfáyò ojú àlọ́ ẹ̀jẹ̀ apárẹ́ àwọn àlẹ́ ibi tẹ́ ìdúró sí tẹ́ ìdúró sí báyìí èèyàn sọ pé ẹ fẹ́ máa kí òun ìdí tí ń láago mẹ́jọ àánú ẹ̀ ló kí láago mẹ́jọ ẹ̀gbọ́n mi nìsín ṣùgbọ́n tó dúró lò kí tiẹ̀ láago mẹ́jọ wọ́n lè takò kó gbé sí aago mẹ́sàn-án tàbí kó wò pé aago mẹ́wàá lọ́wà ọ̀rọ̀ kan náà wà ìkan bẹ́ẹ̀ nu wọn ní àwọn ènìyàn kan gẹ́gẹ́ bí ìkọ̀tà àfáwà fi kó wa ó wá bá mi pé ọ̀rẹ́ mi ni ọ̀nà rébùlù kí n dákun kí n báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n dìbò fún un ṣùgbọ́n nígbà àgbélé ọ̀rọ̀ yìí à ń jà sí pé ìwọ gómìnà pínṣẹ́ yìí ò ní sẹ́lẹ̀ kejì torí gbógun ti àwa mùsùlùmí àwa la sáwọn bẹ̀rù wa máa ẹni ẹni àfáwọn tá a wí náà sáré rédíò àbí ti parí wọ́n jọ máa ń fà ní àtàwọn àwọn ọlọ́run àfáwọn àbá jọ máa ń fà ní àfáwọn arábá mi pé ọ̀nàrẹ́bù yìí ò fẹ́ kí n sọ fáwọn ẹ̀kọ́ dìbò fún mo ló gbọ́ ọlọ́ngbà tẹ́yìn àfáwọn ti sọ àánú ó dìbò fún ṣùgbọ́n ẹni tó ní kí n dìbò gbogbo tí ìbò rẹ̀ ò tí ì dé ìgbà tí ìbò rẹ̀ ń súnmọ́ ara lọ́wọ́ akún lọ but àwọn kan bẹ́ẹ̀ pé ẹmẹ́jà sọ́pọ̀ ti kírísẹ́ ìkótó sẹ́lẹ̀ kejì o ló gbógun tìyà o àwọn kan bẹ́ẹ̀ tó ṣe tí ọ̀dà àfáwọn àjọ wúbẹ̀ náà ni o ṣùgbọ́n gbàtọ̀ ya nítorí wọ́n lè bá fún ẹni tó win ní tíkẹ̀tì wọ́n fẹ́ gba tíkẹ̀tì lọ́wọ́ rẹ̀ àmọ́ wọ́n lè jọ ẹ̀ fún lọ́ba bọ́sọ́dọ̀ kírísẹ́ lọ́ba bẹ̀rẹ̀ sí sọ́pọ̀ ti làbá ní ọ̀n tá kọ́mọ yára mùsùlùmí tí wọ́n wá sọ pé mùsùlùmí lábẹ́ support ọ̀dà ìwọ́gbẹ́ òsìrí kan jáde wa mùsùlùmí láti arọ́pò rẹ̀ wà láì ìdí ìjà wa ògbà lọ lọ́ba ń pè àní ìhùwà pé àmàdòsè ìlú lọ báwọn àmàdòsè ìlú lọ ṣé òṣèlú ẹ̀ bá wa fún ẹ̀ wàá sọ̀tẹ́ tó dájà lẹ́mọ̀ọ́ tẹ́bàjọ́ sọ pé kílẹ̀ rí sí àwọn jàmọ́ta ń fún mi àwọn ní olóṣèlú náà ara àwọn ẹ̀kọ́ yẹn iná ẹ̀ ní wọ́n wàlá ìgbòho síkìrì ti òjò àná àwọn owó àjọwọ́ owó àtàwọn gan in ní tí ó rò ní pé ọ̀dọ̀ àwọn aláàbò sí wọ́n sì mẹ́ta tapọ̀ àwọn kan ní wò pé àlejò lọ́dọ̀ yìí máa àwọn ti lọ bàbá rẹ̀ bàbá kí ni bàbá náà òun náà náà gbajúmọ̀ bí bá kí ni ìjà ń jà òṣèké ni kò àkídà kan náà wọ́n jọ kọ́ ilé ẹ̀kọ́ kan náà wọ́n ti jọ kọ́ àkídà táwí ọgbọ́gbà mọ̀sọ́ọ́líwù mọ̀sọ́ọ́líwù iná wọ́n di kámadó ní orí ibìkan nítorí tako kí ni so inú adámdáre pé ìtìgá àlè fìtínà nítorí pọ̀ sí fìtínà tì àwọn bẹ àníyàn rí yàtọ̀ láàrin alùsùnà pẹ̀lú kálùsùnà kò sáàfà tí ò lè sọ̀rọ̀ ká mú ọ̀rọ̀ rẹ̀ tàbí ká fọ̀rọ̀ ẹ̀ lẹ̀ afẹ́n tó ní sàárè tí sàníbù wa mọ̀ sọ́lá àbí gbogbo àwọn afáàlù sọ́nà sí rí nìyẹn bẹ̀tẹ̀ àwọn ọmọ bá fẹ́ pọ̀ sí fìtìnà tí jáfẹ́ dájà lẹ̀ wọ́n fẹ́ kó ọmọ lábẹ́ ẹnìkan wọ́n fẹ́ fọ́ àfáà kan ẹtíkẹ́sẹ̀ wọ́n fẹ́ lẹ̀ ìtìgá ìfìtìnà tí wọ́n fẹ́ fìtìnà tí wọ́n wà lọ dúró sáwọn bí ọ̀rọ̀ tí pọ̀ rẹ́rẹ́rẹ́ èyí ò sí lọ́dọ̀ àwọn àfáà wa kí ló dé àgbà púpọ̀ sí gbogbo wa yẹ wọn lẹ̀ wá ní kí a lè kó wá sọ́dọ̀ wọn wọ́n kó gbogbo jàmá alùsùn náà wọ́n kó wọn mọ́ra orí tí sì mẹ́mẹ́rin tírú wọn ọ̀bà dúró síbi tí wọ́n dúró sí káàkó wa mọ́ra àwa náà Islam àmọ́ àwọn àfọ́ lẹ́tọ̀ wọn làwọn tó pé wọ́n kó wa mọ́ra á lè máa pè wọ́n lè máa sọ a lè máa lísìn sí bẹ́ẹ̀ àwọn tó fẹ́ pọ̀ sí kìtìnátì wọ́n fẹ́ destroy gbogbo jàmá yẹn ni nítorí kán lè bá lérò àwọn ọmọ kan wọ́n tó márùn wọ́n dẹ̀ yàyàkuyà inú ilé kan àwọn jọ ń gbé wọ́n dẹ̀ yàyàkuyà ní wọ́n yàyàkuyà ní ẹ̀ torí àmọ̀ wọn dáadáa àwọn ọmọ wa máa ń ṣe lecture fún wọn yunifásitì ti ń bẹ ní Ògbómọ̀ṣọ́ yìí LAUTECH kí ló dé ṣẹ́gbà àwọn ọmọ márùn-ún yẹn àwa gẹ́gẹ́ bí tààrùn and selector fún àrísúnà lára wọn àwọn abalabi tẹ́ kù sí láàkán ṣiṣẹ́ lára wọn ẹni tàà máa tí máa ẹni tọ́jú ọmọ wa tí máa lọ selector fún oní sọ kíso ayé fún mi wọ́n dẹ̀ gbọ́n àgbọ́yé wọn tó ń pọ̀ sí tó àwọn ibi tí àgbọ́yé wo tí sí mss ti ṣiṣẹ́ tó pọ̀ lára wọn bẹ̀tẹ̀ náà ẹni tọ́kùnrin àkù táwọn èèyàn sẹ́lé lórí ní ẹwà àgbúgbà tí ó yà lábára àti pàpàtó àpé mss gan bídíà ni

ẹ̀yin gaa abẹ́sọ ẹ̀yẹ bídíà lẹ́yìn náà wọn ò kọ́pọ̀ ẹ̀ ló ń bídíà wọn náà rí pé wọn wà á hálùkọ̀ dáadáa lápá sọ pé tábà tó ń wọ mss yẹn náà gan ẹnu pẹ́ kàn jẹ́ mss yẹn náà ó ń bídíà ní làwọn gbà sódì wọn bá pa náà wọn bá lọ nínú àwọn ọmọ tí wá sí fatuwa fún ń gbádùn

àmọ́ ká tó kú ò ní skúù wọn lo skáàfù wọ́n lo borí gan mọ́ wọ́n ti ń lo cape wọ́n ti ń lo cape black ẹnìkan pé ló fẹ́ dàbẹ̀ ni pé ní máa ti wọnú ara wọn ní eh, eh, cape gangan àbí tó pé ìjáàbọ̀ àwọn ìyàwó wa yẹn ojú lásán lọ́kọ̀kù ṣùgbọ́n gbà wọ́n rí mú fún ẹ̀ báyìí wọ́n ò lo skáàfù jáde ibi títà sá dúdú tọba yé àwọn èèyàn jẹ́ nínú orí tọ́lọ́wọ́n aṣọ fáfáwà ni pé àrùsọ wọn jẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n nígbà wọn fẹ́ ṣe lẹ́kítọ̀ bá wa àwọn ọ̀pára mọ́ kífìtì náà ti wà ní tí wọ́n fẹ́ ni kó kàlùkù wọn mọ̀ torí pé tó kàlùkù wọn bá mọ̀ ó padà wà láàyè bẹ̀rẹ̀ bó ṣe kọ́ wà òní ìdí ká lẹ jàmá kankan nílẹ̀ káàárọ̀ òjìire ń bì àwọn jàmá yẹn la fi kíp ara wa lẹ́gbẹ̀ẹ́ kiri yó la fi kíp ara wa tí ọ̀bàjẹ́ bẹ́ẹ̀ ìranù làrá máa ń ṣe mss dáwọ́rù rẹ̀ ní gbogbo skul kò sáfà tó rí ṣe so táwọn bá a ṣe dáwà ní skul àgbọ̀dọ̀ lẹ́ mss ẹ fi ilẹ̀ àmọ́ tá a bá dúró láàyè wa tá a bá ń ṣe lẹ́kṣọ̀ gbogbo àwọn ọmọ náà wọ́n máa gbọ́ lẹ́kṣọ̀ wọ́n dẹ̀ máa wọ́n máa change ara wọn ìjẹ́ pè ní ìmúra ẹ̀lẹ́ à acb iná kan sọ pé èmi mi tí mi tí wọn tí mo ti láìkì lẹ́kṣọ̀ wọn wọ́n lọ́ọ̀rì mo dẹ̀ wọ́n sọ fún àwọn ọmọ àwọn kan bẹ ẹlẹmọ ẹgbọ lẹtọ wọn kò ní ìdíkẹ ẹbí mi léèrè pé sáfà ní àbúwẹ sáfà tó tí n bá dákọ Dr. Asrau ń dákọ ìmúra ẹlẹ́à bí ó ṣe wí náà nù lẹ́yìn èmi ò sì dáhùn pé mi kí ló dé mọ̀ pé àwọn àfáà tẹ pé bó ṣe rí ni wọ́n ṣe kíni wọ́n ṣàlàyé ẹ̀ náà mú mi ìmọ̀ lọ́dọ̀ wọn a ní wọn lọ́dọ̀ wọ́n padà sí Ìlọrin wọn padà àwọn náà tó wá bí bá ń sọ̀rọ̀ wàhálà alájàmọ̀ ò sí wò wàhálà alájàmọ̀ ò wò torí wàhálà alájàmọ̀ ọmọ 27 ó là ń fún ní oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ táwọn alájàmọ̀ àti àwọn tó ba súnà máa lára jẹ́ làwọn kàkàkàkàkàkà kẹsẹ̀ pé súnà ò sí ní Ìlọrin ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n ti lọ kàkàkà wọn ba ọ̀pọ̀lọpọ̀ inú ilé jẹ́ ìdíjẹ́ sọ fún àwọn ọmọ ní pé àwọn bàbá ayé àti ayé kékeré ní kò sí àbùlà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ fẹ́ wọn wọn wà ní níbàdí bàbá àti ìyá ìkàǹbẹ̀ tí wọ́n dá sí ìrìndàkọ bẹ̀tí gbogbo orílẹ̀-èdè ẹ̀dẹ́ ni mo ara wọn lẹ wọn lẹ àwa náà wọn ló ń bí díà níyà torí wọn lẹlẹgbẹ níyà ṣùgbọ́n gbà tí wọ́n wọ́n lọ fẹ́ ọmọ tó kó kò ju fifteen years lọ wọ́n ti sọ fún ọmọ wọ́n ti gbèsè lórí pé bàbá rẹ̀ káfíìrù ni ọmọ rẹ̀ náà káfíìrù ni gbogbo ará ilé wọn káfíìrù ni wọn tó gba bẹ́ẹ̀ tí ìbá fẹ́ fẹ́ kò ní ìdí kí wọ́n jẹ́ kò ní ìdí wàlí àwọn làwọn ó sì wàlí ìwò rẹ̀ ní wọ́n bá mú ọmọ orí ìrìn wọn tó ti wá fẹ́ àmọ́jọ́ tí wọ́n jókòó akídù ẹ kà lọ program ẹ dẹ̀ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ẹ dẹ̀ sọ fún ọmọ náà pé nígbà tí wọ́n ti rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì yẹn ó ti di ìyàwó náà nù ẹsẹ ni wàá máa àwọn òbí òun àpèjìlélú àwọn yẹn àwọn náà láti wà níyìí rẹ ọmọ tó pé tí plat ń bẹ lórí àwọn òbí ẹ̀ pé yóò lọ yunifásitì yóò ṣe gbá yóò ṣàwọn ọmọ second school lọ wà tí wọ́n fi fún ọmọ lóyún nígbà àwọn family ti bí wàá bẹ̀rẹ̀ wàhálà sọ́jà ń bẹ nínú family wọn sójà lọ hàndù izu lọ́ba ní àwọn boko haram ni sẹ́yìn àwọn gbé àmì èrò wọn láyè wọ́n kọ́ gbé lọ sí Òṣogbo wọ́n kọ́ gbé e dúró lẹ́dẹ̀ díẹ̀ fún ẹran dà sódà wọ́n fi sóṣogbo bí wọ́n ṣe wá fa ẹjọ́ yẹn dé kóòtù tó wọn ọ̀jọ̀ wọ́n rí lè sẹ̀ àwọn ọlọ́pàá náà wọ́n á sọ fún un wípé hmm, hmm, tọ́ba gbẹ́gbẹ́ ó rìlíìsì ẹ ó ní ìdí òṣèlú nú tọ́ba lẹ́nìkan bọ́ orí gọ́ọ̀mù àti kọmíṣánná kan tí bá ọlọ́pàá ń sọ̀rọ̀ òṣèlú sì rèé wọn àràmù ni ara tá fi jẹ́ àràmù nù títọ̀ fi jẹ́ àràmù nù. kò ní rọ́mísà wọ́n padà wà láti pè mí máa pè mí mo á ẹjẹ́ kí àmì ìrùgàgà kó pè mí torí ẹ̀ẹ̀kan máa lo alágàta àmì ni o wọn ò ní dáàbọ̀ rẹ̀ ń o ó pè mí ara lọ́wọ́ mo ní ní ká báyìí báwọn olóṣèlú náà sọ̀rọ̀ náà ó ní bẹ́ẹ̀ ni kó ọ̀sán àjáde kó òbílẹ̀ òun wáyé ẹ wò bá a ṣe bá a dá sí nu mọ ọtí ẹ̀kọ́ pé lọ́ọ̀yà wa kan pé ọ̀yà wọ máa bá ṣẹ́ lọ ìyẹn padà sọ fún pé a tún padà sí òṣèlú náà pé wọn ní rìlì ìṣẹ́jọ́ ẹ̀ báwọn alágbára bá kíni wọn bá tọwọ́ bọ̀ wọn bá tọwọ́ bọ̀ ẹ̀wọ̀n bá tà lè ṣe aṣẹ́ kódà ìgbà tí dàbàtà fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní Dáúdù náà yẹn kó tẹ̀sí pẹ́lẹ́gbẹ́ni ó tẹ̀ ẹ̀dá o ẹlẹ́gbẹ́ mi o ṣe rí mo kí yí pé ẹláàfà wàlá ẹláàfà torí pé ṣe rí tọ́wọ́ ti di pé ẹ̀sìn wù yẹn ṣe kí ọmọ ọbẹ̀ náà kọ́nà wọ́n jẹ̀gẹ́ ẹ̀sìn tó pé wọ́n lé àwọn yẹn jáde àwọn lé wọn jáde ní ọ̀pọ̀ ni ìkan bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe lé jáde tá ẹ̀dẹ̀ náà wọ́n ti lé jáde wọ́n ó ọkọ̀ lẹ̀ ẹ tó ṣe wà nílò àmì àmìrù náà ni wọ́n á fẹ́ lómi ó tún ma síbi ẹlẹ́ẹ̀kejì ó náà tún lè bẹ́ẹ̀ yẹn sọ pé ọ̀mírí ṣe dáadáa ni àwọn arísì tí o ní túmọ̀ tẹ́kun wọn láàfáà gidi ti kọ̀ndẹ́mù wá ń fún ọ̀kan náà àwọn ọmọ wa ìyẹn wá mú wá sọ́dọ̀ mi ìgbà táàrọ̀ mi ó ti wá ó ti wá ó ti wá lọ́tẹ̀ síbi tí wọ́n ti ń kọ lẹ́kọ̀ọ́ ó ti lọ́tẹ̀ wá bẹ́ẹ̀ ròdì gbogbo àwa àbá yòókù bá a ṣe máa ṣe pẹ̀lú obìnrin nù àkínú kí ni ń bí ọmọ gan ebi ọ̀fẹ́ ọkọ̀ lẹ́nu ó lè jù bẹ́ẹ̀ lọ ó náà fẹ́ máa páàsì òun sí ààrẹ ara wọn ni kí ló dé ó lámì lòun dé sí lọ́dọ̀ ó lè ti sọ fún àwọn òbí òkèkèrè ni wọ́n òun ò lè délé mọ́ tòun ní ṣe wà líyìn òun fún ẹlòmíì ẹlòmíì ó nígbà táwọn méjì lóun kankan wá sọ pé òun kò wọn lè yí báyìí òun kan gbọ́n ẹ gbọ́dọ̀ wọn á dọ́pọ̀ ó ní ìyẹn àyè òun mọ́ lòun á wà fàájọ́ sàlàyé ẹ̀gbọ́n pé sẹ́ wàlí ìtútù lè dé ọkọ ìgbàdá wọn wà fàájọ́ ìṣèkọ́ fún wa tuntun lọ́wọ́ á rí ọmọ tíá lọ́mọ yẹn wá ní òun lórí bá tó rẹ̀ bọ́ bàbá ọ̀dọ́ mi mú èmi lè èmi dájú ẹ̀ mo lè nìkan ọ̀bàdà bí àgbàgbà bó ṣe wà ó torí ìbẹ̀ ìbẹ̀ sọ̀tẹ̀ ìbẹ̀ ìbẹ̀ ọ̀tẹ̀ lọ́wọ́ àmọ́ ọmọ yẹn nǹkan ti ṣe ẹ̀sìn sísú pẹ̀lú gbọ́dọ̀ báwọn ẹlẹ́sìn náà lọ gbà síbi gbà síbi pẹ̀lú fatuwa haramu tẹ́rí náà bàbá wọ́pọ̀ kan sí lọ́rin náà tó bọ́ sọ́wọ́ láàjà máa mi lọ́rin mo fi ọlọ́run múra sí fún yín ọmọ yẹn kọ́kọ́ sí kìnnà pẹ̀lú ìbànújẹ́ pé á ah, pòlì ayé òun sì á rí orí sickness yẹn lọ́gbà bọ́ lọ́run kọ̀dà sí àkàtọ́kọ̀ sí ah, eh, problem pé mo kò mí mo kò mí mo kò mí ewé ọ̀sán lẹ̀ lè nínú ilé wọn wọ́n sọ pé àwọn aráalé ní kèbèrè bí tẹ́kọ̀ọ́ lọ́ọ́ bá aráalé yẹ ṣe kèbèrè ṣe máa ń kírun wọ́n ń gbà rẹ̀ yóò mú lè sọ ṣùgbọ́n pé ìtò orí kì í ṣe bá tó ara rẹ̀ torí mi mọ̀ bí wọ́n padà síbi àbí òní padà síbi báwọn ẹgbẹ́ máa kírètì ọ̀tẹ̀ wọ́n sọ pé ọ̀kọ́ da iná ṣùgbọ́n ilé bọ́ ṣe bá tó àkàtọ̀ lọ títí ìkan tí ó kàn fún onímọ̀ràn ni wípé tó bá rọkọ mí tó dáa tí è sara wọn tó jẹ́ alùsùn náà ní ẹ̀tọ́ kọ́ sọ pé òsè ó sì sọ bẹ́ẹ̀ ìmọ̀bá ọ wà farabalẹ̀ àwọn tó bá ní wọn náà tó fẹ́ mi irú wọn náà ló tó fẹ́ a máa jàbàtà lọ́fẹ́ àánà tó pọ̀ lẹ̀ bó ti bẹ̀rẹ̀ sickness nù ṣe ebi àwàbọ̀ bì ṣe rí tẹ́ bá bọ́ sọ́wọ́ àwọn táwí náà bẹ́ẹ̀ sì bá gbókò náà lójú ọ̀nà rọ̀rọ̀ kúrò sí ní orí èyí tí wọ́n rọ sáwọn lórí lójú àríyá gbé ẹlẹ́yà mélòó ó ti ó ti easy wọ́n ti ti wá pọ̀ gan àwọn nuns wọ́n lọ ṣe ìwádìí ní wò pé mélòó gan lẹ́lẹ́yà láàrin àwọn obìnrin láàrin àwọn obìnrin ni o wọ́n jẹ́ forty one percent gbogbo obìnrin tí ń bẹ̀ ń wò ẹlẹ́yà jẹ́ forty one percent bẹ̀gbọ́n ló ṣe jẹ́ kí ẹ̀hà pọ̀ máa hùn lórí àwọn bàbá wa bá kí ibi tó dé dúró káà tó bẹ̀rẹ̀ ò ní wípé àwọn èèyàn sì ń láìpẹ́ ẹ̀hà ṣùgbọ́n wọ́n má gbà pé tọ́ba ti ẹ̀hà ò lè kàwé mọ́ lọ́wọ́ táwọn ọmọ wọn wá dé táwọn afáwọn òpèwé ní àràmù fún wa tí wọ́n sì jẹ́ kí nǹkan ọ̀rọ̀ tákọ́ alákìídà wà sàtíyà tí ó jẹ́ kọ́ pé àwọn náà ń pè àwọn ọmọ díẹ̀ díẹ̀ fẹ́ lè máa ẹ̀hà díẹ̀ díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tútọ̀dú wa kò ní lè ẹ̀hà lé wọn ó dìgbà tó ṣẹlẹ̀ káà tó bá bọ́ sọ́nà ọkọ̀ ẹ̀kọ́ tó lè ṣe kíni bojú àmọ́ yóò lè gbòòrò kù ní ìsìn kò lè ẹ̀hà láti lè yí torí wọ́n ti padà rí pé kò sí tí yóò lè fẹ̀ á sí kò sórí rẹ̀ yóò lè fi sí táwọn àbọ̀ bá sọ fún wa pé ká ṣe díẹ̀ díẹ̀ táwọn náà bá mú le yóò reduce tó tẹ̀yìn tí ó sì kéde o tó ẹ̀ ẹ̀ à. ìkejì tí kìí bá ti fún àwọn àpáwọn sọfún apá àlè sòṣèlú lọ́jọ́ káwọn àbáwọn dá sóṣèlú òṣèlú àwa fi dí wọn lọ́wọ́ àjẹ wọn rí ìlú àgbà torí ìlú wa wọn fokú ọ̀sẹ̀ gbogbo méjì náà tiwọn ariwo kẹ́mà gbọ́dọ̀ pé ilé báyìí lágbájá ti lọ ṣọ́ọ̀ṣì ilé báyìí lágbájá ti lọ ṣọ́ọ̀ṣì. wọ́n wá múra gan pé Dr. Ibrahim rahimahullah ọmọ bàbá kí ọkọ̀ mọ̀sálásí kan sí secretariat níbi tí àyè gbà wọ́n dé wọ́n bá láwọn náà pọ̀ ṣọ́ọ̀ṣì wọ́n máa ń bá wa fà gbogbo àwọn máàmù pátá ni wọ́n ti máa ń ṣọ́ọ̀ṣì kílẹ̀ fi ṣe ṣé ẹ máa wá ṣọ́ọ̀ṣì ẹ máa wá sí secretariat lọ́jọ́ sunday ni wọ́n bá ṣàyè àríbá wọn ṣàṣe ni púpọ̀ ìyá wọn bá lọ jọ yẹn ẹgbẹ́ tọrọwọ́ mu ti máa ń wìn nìbò tó ṣe ẹgbẹ́ òun náà lè fi sìsìn òun ní máa ń wìn nìbò ẹgbẹ́ Awólọ́wọ̀ wọ́n àgbẹ́ SDP wọ́n kó àbí ab àbí nǹkan náà kó lọ́ngbà náà wọ́n bá lọ mú ẹnìkan wá ẹnìkan lọ mú wá wọn ti jọ sọ́ọ́ wọ́n gbé bí mílíọ̀nù báwọn bàbá ẹgbẹ́ wọ́n bá lò kóò yóò sì chairman àwọn afáwa kílẹ̀ rí sí òṣèlú àwọn afáwa sọ máa pé kò sí tó burú mẹ́ ẹwà ti báwọn láàrín àbánúpa ohun tó wà mẹ́rin sọ̀rẹ̀ á di ìbò páyé ni ẹgbẹ́ sì máa wọlé ẹ̀rú máa náà ṣùgbọ́n tọ́lá ilé wọlé yọkọ̀ chọ́ọ̀chì lábá ní èmi gẹ́gẹ́ mọ́ ọlọ́ bàbá wá kí wọ́n ní àrùnkùn là wọ́n fẹ́ kọ́ chọ́ọ̀chì sẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì tí àbáwá pọ̀ wọn kí láwàá sí mi mo ní ó ní ilé àjáde kan dìbò bí bàbá ṣe jẹ́ pé ìfaramọ́ òfin pápá kù nítorí ọmọ tí mo wá bá wọn mo rẹ̀ tó pé àwa náà sì gbọ́ lẹ́nu àwọn àfáà wa ni bẹ̀tẹ̀ àwọn ò lè lọ bá wọn àwa táwọn ń bẹ́ fìdí ẹ̀ la jáde lọ bá àbàbà bàbá tẹ́gbà tá a di ìbò ẹgbẹ́ tá a ń ta kù nínú na mẹ́ẹ̀ẹ́dógún nínú gbòòrò wo nínú mẹ́ta kánsílọ̀ mẹ́tàlá ló wọ́n ẹgbọ́n mi ìnáwó tí ṣọ́ọ̀ṣì máa ń ná ara federal government tí máa ń rí ìtọ́pọ̀ jùlọ ìkejì á ti wà ní free of tọ́ pé ilẹ̀ nọ́ọ̀tì ni Boko Haram wà wọ́n fẹ́ pe àwọn àfáàní bíi náà ní Boko Haram wọ́n sì ti mọ̀ sọ fún yín o láti ayé ọ̀gbẹ́ni sáàrin ẹlẹ́ẹ̀kejì náà ti bẹ̀rẹ̀ àwọn Tinubu àtàrí sí kọ́lákọ́nà bá ní eh, eh, dáríjì yìí àwọn ọjọ́ wá sí láti wá tako Boko Haram tẹ́rí nílẹ̀ káàrò jèrè ọgbẹ̀gẹ́ tẹ́ bá fẹ́ pè ọ Boko Haram àwọn alùfẹ́nà wọ́n pè gómìnà ìpínlẹ̀ ló ní bá director SS ó dẹ̀ lé gbogbo àwọn jama wà láìpẹ́ Boko Haram Islam gbogbo jama ti mọ fi hàn nílẹ̀ fi state ṣe Ọ̀ṣun state wọ́n ṣe gbó meeting ọ̀dọ́ rẹ̀ ní report meeting ẹ̀ yọ wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ pé kí n lọ rí ó lóun ti takò pé sí tó wí kí wọ́n jẹ́ boko haram ṣẹ́gbà mọ́dọ́dọ̀ rẹ̀. sẹ́yìn ẹ wá kọ́kọ́ rún àwọn yòókù nígbà bá rún àwọn yòókù tẹ́ fàbọ̀ lé orí tàwa náà ẹ boko haram kí ni tó rí gan. ó pé àwọn ni kẹ́ẹ̀jẹ́ ń wo selector. lecture lórí kí ni ẹ̀ ń pè jihadi so ìròrí ní ẹ̀yìn kọ́lẹ̀ fight ìròrí ẹ̀ àwọn àfóhùnmọ̀ ni wọ́n fight ẹ̀ àwọn asẹ́kọ̀ọ́ àwọn kìíní yẹn wípé kí gọ́ọ̀mẹ̀ntì lu àwọn station tí gbogbo èèyàn máa ń watch láti gbá àwọn àfáà yẹn wá kí wọ́n á fọwọ́ ba àwọn àròrí àwọn Boko Haram tọ́wọ́ ti fọwọ́ ba àwọn àròrí yẹn wọ́n lè ṣàlàyé báwọn ọ̀dọ́ pé ìròrí yìí gúlùwù ní bẹ́ńbẹ́ sẹ́yìn gbogbo nǹkan kọ́ wọ́n pọ̀ wọ́n dẹ̀ gbà wọlé ìyẹn náà wà ló ti ń dà òun náà láàmú ti ń dà ss yẹn náà láàmú tí òfin lè ní ìsìnwá mára Boko Haram tó bá gbé lọ sí Àbújá wọn ní ibo ibo tẹ́rẹ́lẹ̀ kejì pòfẹ́sọ̀ kan ọba ní Amẹ́ríkà láti fi tiwa ni ẹ̀jẹ̀ wọn mọ̀ bọ̀ àsọlọ́ ló jẹ́ àṣẹ bẹ́ẹ̀ àbárí àgbàdo lọ́wọ́ pàwọn Boko Haram àwọn Amẹ́ríkà ẹ̀básí wọn consulate tí wọ́n ń gbé ló lead àwọn yẹn wá wọn ní rárá wọn ti Boko Haram torí wọn ní school a sì mọ lọ school wa kó lọ́dún two hundred thousand fi ká fi torí wọ́n bí wá lè pé ibi tá à ń kọ́ lọ ìtí ọ̀pọ̀ parí kí ló dé kí la fẹ́ fi ṣe a ní wàyẹ́kì lóhùn ò lè rẹ́jísítà wa tá a bá parí họ́ọ̀lù wọn aláwọn náà donate tá a bá jẹ́ boko haram kílẹ̀ donate fún boko haram sí nígbà wọn mú jáde mẹ́rin wípé ká máa sọ wá dọ̀tá ìjọba kò lè pè é wa níbí àwọn kan náà bẹ jíjọba ń ṣe àwọn ìdásí àní support ẹ̀ àní bú wọn àní ṣe kí ni o àní sọ́pọ̀tì ẹ̀ bẹ̀tọ́ wọn bá sọ wọn pé kúfúrú níjọba òun tẹ́lẹ̀ láti ń wí ìjọba mọ̀ tó máa kẹ́kọ̀ọ́ òun kúfúrú ó lọ pé tọ́kàlá yìí kúfúrú nípa wọn máa bú òun wọn máa yìn wọn bá. ṣùgbọ́n táwọn àwọn olùyọ̀jẹ̀ káàánú ò ṣe bẹ́ẹ̀ àwọn àfa tí wọ́n wà lórí àkídà àlùwọ̀sàtíyà ni ẹgbọ́n mìíràn tọ́lọ̀ òfin rú àwọn àfa wa èyí tí wọ́n fi kẹ́ wa ẹ á lè mọ̀ lóore ṣùgbọ́n àwọn mọ̀ lóore pẹ̀lú gbogbo fíìdì ta lọ kọjá sí kankankankan títí òní olóòní ọlọ́run ò tún ní ká kúrò lábẹ́ wọn tí mọ́sálà bá wà nílẹ̀ á kò wọn bá yanjú ẹ̀ ìparí ọ̀rọ̀ mi ni wípé ọlọ́run á jẹ́ káwọn àpá àwọn ẹ̀kọ́ lọ́jọ́ mi wọ́n gùn ọlọ́run pa wá torí ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn ìmọ̀ yẹn a ní ìdí ẹni mọ́rálà tí ilẹ̀ Yorùbá wáyé àwa ní sẹ́rí ẹ̀ tí ìrímọ̀ yẹn tí ilẹ̀ Yorùbá ká pé ìjọba tí mẹ́mẹ́ bá respect àwọn àfa ìgbà yẹn láti wá rí pé mọ̀ yẹn tó kọjá fọ́nà àwọn mọ̀sáìlù kan náà pé gọ́ọ̀mẹ̀ntì ẹ̀kọ́ dálẹ̀ kó wá pẹ̀lú wọn sí bẹ̀tígbà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ò bá gbọ́yé kankan tí wọn àbí àwọn tó gbádùn òtí ṣe kíni wọ́n èdè bẹ́ẹ̀ wọ́n lè lo àwọn àfáà sáwọn àyè ìbàyẹ̀ láàmọ̀ pé a ní àfáà torí pé àwọn tó jẹ́ Saudi Arabia òtò lọ́kọ́ àwọn náà táwọn àfáà ohun tí ìbá ti pé ẹ̀kọ́ ń bẹ láàrin wa wọn ò bá ti ba Saudi jẹ́ irú wọn ò ní wá kéwù gan ní Saudi Arabia ṣùgbọ́n kò tí ń bẹ láàrin tí ń bẹ lára wọn lọ́jọ́ wọn ó pọ̀ sí irú wọn náà lára àwọn akọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run pàfà wà báyìí ìgbà ta fẹ́ ṣe àwọ́ọ̀dù wa ta fẹ́ ṣàwọ́ọ̀dù wa a ní àwọn àpá àti ní orí pánù kan wà olójú ẹ̀ta mú àti olóṣèlú tá a bá rìnrìn tá a sì róòtọ́ lára rẹ̀ gbogbo ẹ̀kọ́ la mú a rí pé bàbá bá kí òsì láyé wọn àwa mú ọmọ wọn ẹ̀yà wa àfáwọn la tó mú àwọn sẹ́ẹ̀kọ́ ara tó mú àbí ó sì níbi tá a fi sọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀ rí àwa sabab àwa àjọ táwọn apẹ̀rẹ̀ níjọ a máa sọ fún àwọn ọmọ lẹ́yìn wa pé má bọ̀ lẹ́tọ̀ lágbájá o ṣùgbọ́n lè gbọ́ lágbájá nígbà lágbájá bá pọ̀ dé ẹwà sẹ́ẹ̀dá wa láwa nítorí lẹ́tọ̀ ọ̀rú wọn tí àwọn ọmọ máa gbọ́ ọ̀rọ̀ ọ̀run fún gánà kan sọ pé sáráfì 1990 lòun wọ́n á kó sí alórí pẹ̀lú kó sí alórí tọ́rọ̀ àgbà ti dàáfà látara ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfáà tó lè yanjú ẹ̀ ìkejì sẹ́ẹ̀mọ̀ yìí pé ọ̀rọ̀ tí dárù nàyìn mú sọ látẹnu àfa wa lẹ́nujọ́ mẹ́ta yìí ẹ tú àwọn ọ̀dọ́ lẹ́nu sẹ́ẹ̀rí bá tí wọ́n kàkàkà tó ti lọ́hun ó ti pa mòórá ìdèdè mẹ́sàtù tó yẹ ká lọ́dọ̀ àwọn sàbáàbù àfẹ́ rí mọ́ ó ti lé wọn wọlé wọ́n ti pọ̀dọ́ ìmọ̀ everything wọ́n ti fẹ́ sọ gbogbo èyí mo fi lọ sọ bẹ́ẹ̀ rèé èmi wà náà tí máa takò wọn ti pẹ́ tipẹ́ pé wọn ìgbọ́rọ̀ mi nígbà àjọ lọ Saudi wọn ò gbọ́ ẹ̀tẹ́ ìjọ lọ yọ àbára ṣàlàyé ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe gbé jáde báyìí kò sí kan tí wọ́n ti bẹ̀. ǹjẹ́ máa fi ojú àwọn ẹ̀mẹ̀ pé àwọn lọ́dún dé gbogbo yunifásitì àwọn máa strange wọ́n ti dó wọ́n ti lọ sàwọn fátíwá yẹn láwọn skúl wọ́n ti fi da ogbó skúl ìgbà táwọn tó jáde ní déédé tó wà níbi àwọn àgbọ̀yé yẹn ọ̀pọ̀lọpọ̀ ti sàárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sàbábù ti kú sára tí kì bá ẹsẹ̀ wo àwọn ìtẹ́sí báwọn èèyàn ọ̀gbọ́n ṣùgbọ́n nígbà míì wọ́n máa ń wò pé ṣé wọ́n lọ tọkọ sọ ọ̀rọ̀ yìí ẹni ọ̀tọ̀ sọ̀rọ̀ wọ́n tún wá gbé wá pẹ̀lú tàn rẹ̀ bóòlù sí rẹ̀ ẹgbọ́n mi nísìn wà láì wọ́n gbé wá ebí àti wúrọ̀ àwọn àáfàá tí a jọ wà wọ́n sọ̀tàn fún wa wọ́n sọ bó ṣe bẹ̀rẹ̀ fún wa ẹ̀gbà táwọn sọ̀tàn rẹ̀ ìtàn yẹn wá jẹ́ déédéé tó lè jẹ́ kí ọpọlọ èyí ó ṣe kíni in fact àwọn kan bí táwọn náà ń wò yìí pé àwọn gan tí wọ́n lẹ̀ ní gbogbo jẹ́ lẹ̀ wá táwọn ò pé kó láti bọ́ ń bẹ̀ báyìí kó ló sì yá àwọn ọmọ báyìí ẹ̀yin ọmọ ẹ̀ ní ìdíkẹ́ gbọ́dọ̀ tẹ̀ lẹ́nu mọ́ ẹ lọ wo kinní tí bàbá ìmúràn ẹ̀ lẹ́yà ṣe láti gbọ́ báyìí torí fàtíwà burúkú tí wọ́n ti ṣe lọ́hun àìmọye ìjọ ló ti kánlẹ́gbọ̀n ẹ̀yìn ó mi TMC ó níbi ó ti mi tàdánmọ́nù kódà àwọn tàwọn táwọn náà tí wọ́n jìnà sí wò lọ́dọ̀ bá súnmọ́ wò yọ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbàdá kan gbọ́lẹ́fẹ̀ àwọn àfáà wa bí ṣùgbọ́n tó bá jìnà sí wò tó bá ka mọ́kànnà tẹ́ fún ní àwọn fàtíwà orí nǹkan ti fẹ́ bàjẹ́ ṣùgbọ́n sìn ń kálukú ara wọn ti túká níbi àwọn àdètàwé àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan tẹ́ ẹ ti rí ṣe ọlọ́run má bàjẹ́ àwọn tẹ́ ń ṣe lọ́wọ́ ọlọ́run kó fún yín ṣe ìgbà tẹ́ wà láyé àtìgbà tẹ́ lálàáfíà àtìgbà tọ́lọ́run fún yín làákàyè lọ́jà máa gbádùn yín báyìí àti ìmọ̀ tọ́lọ́run yọ̀ǹda fún yín lọ́jà máa gbádùn yín gbogbo tọ́lọ́run ṣe fún yín tá a fi ń gbádùn yín gbogbo tọ́lọ́run ṣe fún yín tínú ọlọ́run fi ń dùn sí yín ọlọ́mọdé ẹ̀fì kankan rẹ̀ ọlọ́mọgbà kankan lọ́wọ́ yìí ọwọ́ ajájá fàní yí pẹ́ kó jẹ́ kó wà jẹ́ pẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala alhamdulillahi rabbil alamin náà ẹ̀ eh, àwọn ọ̀dà mẹ́fà àfáwà kò sí nígbà táwọn yìí ṣe kínní eh, kìí ṣe tó wó wípé inú wa dùn sí àwọn àfáwà ni eh, Dr. Suhaib abigan Ṣùwáìbù eh, Imran nǹkan náà jọ ní Dawud Imran àwọn bàbá náà àwọn bàbá kan náà bẹ̀tẹ̀ náà jẹ́ Dawud Imran bá náà ṣe jẹ́ Abdulbajid Imran so Ṣùwáìbù Imran náà. Allahu akbar. Allahu akbar. Ẹ ti jẹ́ bàbá fún àwọn ènìyàn. So ọmọ wọn Ṣùwáìbù Imran ah. òní ó pèsè alhamdulillah wasalatu wasalamu ala ashrafi rasulillah muhammad bin abdullahi wa ala alihi wa sahbihi wa mawala wa ba'd a dúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ àti gẹ̀ kọ́lọ́n bá kó bá síwájú wa ọ̀gá wa nábì wa muhammad àtàwọn àtàwọn ará lè rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀ a kí àwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa tí wọ́n ń gbà wá lálejò fadilatu sheikh al-allama tó jẹ́ wípé ẹni tó fẹ́ gbà wọ́n láàfáà ọba pàáfà ni wọ́n ẹni tí kò fẹ́ gbà ó nílára kọ́ gbà pàáfà ni wọ́n àmọ́ nígbà tó wá rí wípé gbogbo àwọn míì tó ń pè láàfáà ó wá rí pé wọ́n ti gbà wọ́n láàfáà òun náà wá gba túláàsì pé ọ̀dà ká má parọ́ lóòótọ́ lóòótọ́ ẹni ó sì máa bá sáfúrú wọn làwọn afáwà Imran Eleha nẹ́fíwárí pé irú mẹ́tọ̀dù wọn tó tún wá kó gbogbo èèyàn mọ́ra wọ́n lè bọ́ọ̀tún sí wọ́n lè bóòsì sí nítorí pé pé ń ta fẹ́ ṣe kọ̀jẹ́ mọ́ ká máa jà tábà túnra wa ṣe ápèrà wa mọ́ra ni so náà wá fún wọn ní award as the ideal muslim scholar abẹ́lọ́ ọ̀pọ̀lọ́ jẹ́ kẹ́mi yóò gùn fún wa lórí dára wọlá ìpín méjì rọlọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim kí wọ́n mi sí vote of thank. bisimilahi rahman rahim alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillahi wa baad adúpẹ́ fọ́lọ́m kò kí àwọn ọmọ ìyá mi láti lu ìwó bẹ̀ẹ̀ látòrí àfáwà Imran Malasa kárí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá láti lóògbò àwọn dókítà wa àwọn àfà wa tí ẹ fún mi ní àmì àbí ẹ fún mi lámì ẹ̀yẹ mọ̀bẹ̀ lọ́wọ́n bá lè kí ọlá kọ́ má fi eléyìí díẹ̀ san tàkì àmà lọ́wọ́ ọlọ́run má fi eléyìí díẹ̀ san tàkì àmà lọ́wọ́ torí gbogbo sí ọlọ́run láyé pátápátá tó bá jẹ́ sí ọlọ́run ìtí àwọn ànábí ọlọ́run sọ lórí ẹ̀ ni pé in ajiriya illa alallah inú àyà mi in ajiriya illa alallahi rabbil alamin níbò mi ma nuridu minkum jaza'an wala shukura iṣẹ́ ọlọ́run tọ́lọ́run tẹ́wọ́gbà ó ní májẹ̀mú májẹ̀mú alákọ̀ọ́kọ́ ikhlas yóò jẹ́ pèsè tí yẹn sí yóò jẹ́ torí ọlọ́pàá bílé pé n tó kílẹ̀ àsìmí lódúdú ní ọgbọ́dọ̀ fi jíṣẹ́ ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ tako lànà wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àmánà tí mo sì gbà láti lè jíṣẹ́ ọlọ́run mo gba àmánà yẹn nípìlẹ̀ pẹ̀pẹ̀ látọ̀dọ̀ gbogbo àní ọlọ́run sì ọlá àfàsúnà ìmúránà ọlọ́run wọn ọ̀làdúrà méjì tí wọ́n tọrọ fún mi láyé ìkọlọ́run sí mi láfàsúnà lọ níjọ mo parí first degree ní Saudi Arabia tí mo ní mo fẹ́ ṣe master degree mo sì fẹ́ ṣe PhD bàbá níjọ́ mélòó lọ fẹ́ lò láyé ìmúránà sí èyí tó késo ní lò ní wọ́n láwọn kéénú sẹ̀búrá ó pé mọ́ ní àmìlà alima warrafa Allahu ilman lámìyàlẹ̀mù pé jòkó a máa tí mo fẹ́ kọ́ ọmọ jíṣẹ́ tí mo fẹ́ kọ́ ọmọ jíṣẹ́ iṣẹ́ súnà tí mo fẹ́ kọ́ ọmọ sí lórí bẹ́ẹ̀ yóò ti ń bọ́lá Saudi Arabia ní ọgbàṣẹ́ lárúbáwà ní ọba wìsára ṣiṣẹ́ organization kankan pẹ̀lú lárúbáwà tí mo bá ṣiṣẹ́ òsì mi ò níbi kankan lórí ilẹ̀ tí n ti ń gbowó sudáwà mi ò sì ìṣẹ́ni tí ń gba project ìṣẹ́ lọ́nà lárúbáwà wọn ò gbé kàngagbé fún mi wọn ò gbé mọ́sálásí kọ́ fún mi wọn ò ní bá wọn fọ́mọ òrùka ló ń jẹ wọn ò ní máa bá wọn pín owó fọ́pọ́ yìí ń ṣiṣẹ́ mi lillahi wa lirrasul ó bí kí n máa wá òdodo káàkiri ó bí kí n máa wá ìtọ́jú òdodo káàkiri torí kò sẹ́ni tí ó sọ fún mi pé n ta ni ọ̀sọ́ kọ́ ṣe n ta torí ẹ̀ fún nù ni kò sí mo wá dínà mo wá jẹ ìyà ó dijọ́ kan mi ò rówó jẹun bàbá tó ti lé lọ́gọ́rùn ọdún lọ́wọ́ ka 10,000 pé múlá náà lọ́ra jẹ sílé lẹ́yìn ìgbà tí mo dárí Saudi kọ́lọ́run tó jẹ owó ọmọ adí lọ́rùn sẹ́mi tí mo wá ń jẹrú ìyàbáhùn tí ìgbowó oṣù tẹ́nìkan sọ pé àyàn ń dáwà tẹ́nìkan ò fún mi sálárì tí ìsára kan ò mi lówó tí ìgbà ń kúwẹ́tì tí ìgbà lẹ́múrẹ́tì tí ìgbà ń Saudi ní ìtòwá lùsẹ̀ sàlìkíámà ìyọ́wà di mélòó òfó di mélòó ó bí kọ́tẹ́sí pé tí ìbá jáde sọ̀rọ̀ ní ìwádìí èyí tó súnmọ́ gbogbo tó kéré lójú ní ìsọjáde torí pé la uridu min ahadin shukran wala jaza mi ò expect kẹ́nìkan ó kí mi mi ò sì expect kẹ́nìkan sami lẹ́sàn kọ̀lẹ́sẹ̀ ń tẹ́ sọ pé ń ta ní ọsọ sẹ́bà àmà wọn ti ń kọ́ lẹ́tà pé ń tẹ́ mọ̀ sọ yìí ó gbọ́dọ̀ sọ ó gbọ́dọ̀ sọ torí tí wọ́n bá sọ àwọn ẹgbẹ́ rẹ̀ yókù wọ́n kọ rìpọ́ọ̀tù takò ó ẹnì kankan tí wọ́n kọ rìpọ́ọ̀tù takò ọba kọ ọkà kọ lásán ní ibi ọba rí ọkọ sí ọba kà kọ ní ẹni ẹni níbi tó rìpọ́ọ̀tù mi sí táwa pé wọ́n ní fún mọ́sílù mọ́ wọ́n ní fún lówó oṣù mọ́ wọ́n ní ṣe kíní mọ́ èmi ò sílẹ̀ sẹ́mi tí mo wá rí báwọn ní máa lọ wá ní máa parọ́ fọmọ aráyé ìyàmí ọ̀wà di mélòó mo wá lọ kákàkiri ọ̀tá àwọn jálàbí ọ̀tá ni wọ́n táà ń sọ pé tẹ̀sí yìí ọ̀dá ẹlòmí abára sòdodo ń kọ̀rọ̀ ló dìjà ẹlòmí tẹ̀sí yìí ọ̀dá ládọ̀tá sí wá sí ló kéré tí ọ̀tá fún mi ń bò mí ṣé ìwà ní bẹ́ẹ̀ mi olóhùn tó bá nílẹ̀ yìí sí sọ́dún Bá ti ń lọ, àwọn kan tún wú, àwọn kan tún lọ, àwọn kan tún wú. Léyìí láwọn tó sì pé nǹkan kan náà lè gbé dání ìyàtọ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ láàrin. Ṣéèkì wa Isa Akíndélé. Ṣéèkì wa Isa Akíndélé. Níjọ́ ló tẹ̀sọ̀ orí ìdírí. Ìjọ́ ló tẹ̀sọ̀ orí ìdírí. Àbúrò olùbàdìrì ni. Àbúrò olùbàdìrì ni àbí ń pèpè ẹbọ kọ́dẹ̀ ni ó tún wá sẹ́lẹ̀bọ̀ lọ́wọ́ yìí tún yọ wọ́n gbogbo àwọn tí ń lórí ológun ó pè wọ́n bọ̀ kẹ ẹ pẹ̀lú eléyìí ní mùbò tẹ́bí wù ó sanwó owó lẹ́yìn wọ́n Professeur aláró àwọn professor aláró àfa àwọn àgbà àfihàn òwúrọ̀ tó jẹ pé fàárí ni lọ́dọ̀ àwọn tó kọ́ nkéwù jábẹ́ síbíà òun làwa ń pè ní mùbò tẹ́bí wù. òun làwa ń pè wọ́n lórí fídíà. ibo la ti rí. ibo la ti rí nígbàtà bá wọ́n lẹ́rú aláró àkèsí o bí ìgbà tí wọ́n kọjú alùsúnà sáfún ilé tí wọ́n lẹ́yìn súnà ẹmà bá gbẹ̀ bá bára yín fàdébì kan súnà tẹ́gbẹ́lá ní òsìkí ni sẹ́fẹ́ bá súnà jẹ́ ni sẹ́fẹ́ súnà òṣùgbú ni sẹ́lìmọ̀ mi ń kò múlé fúrúsù wọ̀ rúùm àwọn fúrúsù bọ́ lọ́wọ́ yín àwọn aláwo gangan bọ́ àwọn kìrìsìtẹ́nì kí ló dé ṣe bí ń bẹnu àkọọ́lẹ̀ wa pé tára wa bá ṣe àṣìṣe kan kọ́dà á máa bá wérí sẹ́fútì abẹ́ẹ̀kọ́ ni pé bọ́yá báyìí ni ń wí bọ́yá báyìí ni ń wí bọ́yá báyìí ni ń tí yìí wí gan lè yí wí sí ilẹ́nu ní tí ò wí rárá ẹ bá wú tẹ̀bá bá wú tẹ́wọ́ wà lẹ̀ ẹ́ bọ́lẹ̀ tí rí wọn nì bọ́lẹ̀ tí rí bí tí wọ́n rí lọ́hun táàbá ètè pàkíyèsí alùsùn náà dọ̀tà ara wọn alùsùnà dọ̀tà ara wọn wà lọ́ọ́ máa ṣẹlẹ̀ súnà yẹn gan wà ní ṣẹ́gínní onírú ní jòkó. wọ́n lè ju bàbá rẹ̀ torí mo ju àpá àpárá wa mi yẹn ti bàbá yẹn ní wọ́n jẹ́ lásán kò fà tó bí yẹn ti ká ṣe ní pẹ̀lẹ́. wọ́n lè máa wòye tó ti aláhàsà lẹ́tì wọ́n jẹ́ àdéhùn ohun bílẹ̀ tí ewu ní dájú àkóbẹ̀ nínú rẹ̀ kò sí ìdílé dájú àkóbẹ̀ tó ń jásílẹ̀ yorùbá yìí a sì dá wà fún ẹgbẹ́ a máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́ ẹni tí ọ̀pọ̀ tá à ń sọ ẹni tá a bá bá dùn yìí ló tá à ń sọ àmì ẹni tá a bá bá sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yóò ní sìn sí wa yóò sì gbọ́ tá à ń sọ ìdáyà sì ni kò sí lọ́wọ́ tiwa náà kó ọ̀tá lọ́wọ́ àtàlá tiwa ni ká jẹ́ ṣe tábà wa jẹ́ náà á jẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtọmọdúnrún àbí á bá òun yẹn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ á bá òun sọ̀rọ̀ pẹ̀lú ọmọlúwàbí ìdáyà wa wà lọ́dọ̀ àlá ìjọ àkókò yìí tẹ̀sí dáwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ èsì àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ibi gbogbo tó tẹ́ kí o tó yé inú tẹ́ ẹ̀ fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn mọ́ tẹ́ bá pẹ̀lú mi ní ugbe mọ̀tẹ́sílà ni òun kà sọ̀rọ̀ tiẹ̀ lọ́dún mọ̀ mẹ́tí ní ọgbẹ́ lẹ́yìn yóò tó máa bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bíà lọ́dún ní mọ̀tẹ́sílà ni kí náà jẹ́ mọ̀tẹ́sílà gbogbo rí ẹ kúkú sọ fún pé n tó ń ṣeun báyìí ni báyìí pas. báyìí ni yóò ní àkóyé mi ní ó lè sọ̀rọ̀ mọ̀tẹ́sílà est ó lè bìí bìí mọ̀tẹ́sílà àmọ́ ti jẹ́ ìdísáàbì kò sí ní kó yé kó mọ́ comment mọ́ ẹ wà pé mọ̀tẹ́sílà ni akínà ti lọ́dún ní lẹ́yìn mọ́mú náà ọmọ òkè ní jẹ́ bọ́lá òkè lọ́dún yìí kò tẹ́sí náà òkè yìí sáà nígbà òkè yìí tó wọn náà yìí kan mú sèé lọ́dún nígbà òkè yìí ni ẹ̀ ní bùkátà sí i tẹ́ ní bùkátà sí ni pé akọlọ́jẹ́ mi kù èyí tẹ́ sọ yìí kò ní báyìí kéré yìí ti bọ́lá ìtọ́nà mítà náà bíbí ní ilé ìyẹn jẹ́ àmọ́ ẹ̀sẹ̀ kánà jọ sọ lẹ̀ ó gba àwọn tẹ́lẹ̀ wọ́n pé àṣeyáni ni àṣáyíra ìkọ̀ jẹ ọ̀gá wọn nítorí tó ń sọ pé àkídà ṣe àkídà wà nígbà tí wọ́n máa yanjú àkídà wọn kò rí yẹjú kò rí yẹjú nígbà kẹsẹ̀ bọ́ sẹ́yìn pé àṣà yìí yàtọ̀. borí bẹ́ẹ̀ kí súnà torí súnà nẹ́bí lẹ̀ sí o súnà nẹ́bí lọ́nà o kò sí tó fẹ́ sí inú ẹ̀sì yìí tí ọ̀bá pálọ̀nà súnà nẹ́bí lọ kèé sẹ́sìn o ìta àwọn wí ni pé kẹ́ àwọn èèyàn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ igi tàṣí ń lọ ẹmọ́ wu ẹjẹ́ afarabalẹ̀ lọ kó lọ kó yọwé kú torí àwọn ọmọ wa tí ń ṣe kíní tí ń bọ̀ lọ́la àmọ́ kẹ́nìkan máa ṣiṣẹ́ kẹ́nìkan máa túṣẹ́ká kẹ́nìkan máa lọ́gi kẹ́nìkan máa tó ṣe pé yàtọ̀ àní ara yín díẹ̀ díẹ̀ náà ni ìyàtọ̀ ń díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ yùgù káfàr ní mójúkú mẹ́ èyí tí lára bí èyí tó ṣèlú bí èyí tí jà bí èyí tí lára bí èyí tó ṣèlú bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́lẹ̀kọ́sí fajazakumullahu khairan èyí tí yà wá sí Ọlọ́run kó fi ìkìláàsì inú sẹ́wà Ọlọ́run fi ìkìláàsì inú sẹ́wà Ọlọ́run kó gba níbàdà fún wa gbogbo ń ta bá sọ tó jọ́rọ̀ tó bá kìtàbù wà súnà Ọlọ́run kó gba níbàdà fún wa èyí bá já sì ṣe wa Ọlọ́run kó mójúkò fún wa Ọlọ́run kó mójúkò fún wa Ọlọ́run kó mójúkò fún wa mo dúpẹ́ Ọlọ́run bá ń dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bá ń dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bá ń dúpẹ́ ẹ̀yin jàmá mi ẹ̀bà sí foot of tank mo ti dáhùn lórí àwọ́dù tí wọ́n alhamdulillah rabbil alamin ẹ alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin a dúpẹ́ fún ọlọ́run ọba dẹ́dà ọba tó dá wa tó fi ọ̀nà islam mọ̀ wá a dúpẹ́ fún ọlọ́run ọlọ́run kí ó gba ọpẹ́ wa adúpẹ́ fún àwọn jama Ta'awunul Muslimi láti orí àwọn sheikh wa tí wọ́n lìdí àwọn delegation yẹn wá adúpẹ́ fún wa adẹ̀dúpẹ́ fún gbogbo àwọn jama tí wọ́n tẹ̀lé wọn wá ọlọ́run tí ó ti fi ẹsẹ̀ wa lé ọ̀nà ọlọ́run kó má jẹ́ kí ẹ̀ṣẹ̀tàn kó ṣì wá lọ́nà mọ́ láéláé èmi gẹ́gẹ́ bí ẹnìkan nígbà tí èmi ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ jama daru naim mo ti máa ń gẹ́gẹ́ bí àwọn àfáà mo ti máa ń wá sí ọ̀dọ̀ àwọn bàbá ẹlẹ́hà gẹ́gẹ́ bí àgbàlagbà tí a mọ̀ kí wọ́n tó kú gbogbo ìgbà tá bá dẹ̀ wá sí ọ̀dọ̀ wọn wọ́n á ṣàdúrà fún wọn ṣe àwọn àsíkàrì wọ́n ṣe àwọn àsíkàrì tó máa wá ṣe àwọn àsíkàrì yẹn tán wọ́n wá gbé ọwọ́ lé lé wa lórí wọ́n wá ṣàwọn àdúrà nǹkan tí a máa ń bá lọ́dọ̀ wọn nìyẹn ní gbogbo àwọn àsìkò gẹ́gẹ́ bí àwọn tí mi ò mọ̀ bóyá ó ti ṣẹlẹ̀ sẹ́lòmíì náà lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní wá sí Daro Naim àti ní asro yìí àlá kan ṣèkí pè mí wọ́n ní a fẹ́ gbàlejò ah, àlejò wo la wá fẹ́ gbà pé kí n jẹ́ kí àwọn ọjà máa mọ̀ àwa ń palẹ̀ mọ́ mọ́sálásí láti gba àlejò yẹn nígbà tí. sọ́ọ́ bí yìí nídáwùjọ bí dáadáa tẹ̀sẹ̀ yìí burúkú.